ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. fresh fm la wà ń gbọ́. fresh fm la wà ń gbọ́. àmì fresh fm la wà ń tẹ́tí sí sá. fresh fm la wà ń gbọ́. àwọn ìròyìn àjàbalẹ̀ tó tún gbẹnu tán. fresh fm la wà ń gbọ́ kárí ayé ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè téńté tábìlì la wa akẹ́yìndé Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. Eh. one zero five dot nine òǹkìlẹ̀ falafala Fresh FM. Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ nǹkan fìdílé ká jíjọ gbọ́. Ó yá fresh fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. ajá. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ẹ ṣé o ẹ̀yin èèyàn wa ìdí ẹ ṣe ni pé a mọ̀ pé ẹ tún ti wà ń bẹ̀ mm. as usual gẹ́gẹ́ bí ìṣe yín ẹ tún ti wà ń bẹ̀ ọpẹ́ olóore àdáàdá tán ni a mọ̀ pé kó tó balẹ̀ níbẹ̀ òní lẹ ti tẹ́wọ́ gbà àjà àbalẹ̀ àjà àbalẹ̀ àjà àbalẹ̀ àjà nílé lóko tó fi dẹ́yìn òde tó fi dé ìlú èbó a kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa lórí áàpù pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin. E ará ọmọ nàìjíríà tó dára àdálẹ̀ tó jẹ́ pé lórí ìtàkùn àgbáyé lẹ ti ń gbọ́ Fresh FM nàìjíríà mm. ẹ ṣe o ẹ kú bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà tọ́ra dáadáa lẹ̀ mm, tọ́sọ̀ra ah. tọ́rọ̀ èfi rẹ̀ ṣàtìpó tọ́lọ rẹ̀ dàrè nílùú olú. lágbára lọ́wọ́ ọlọ́run jẹ́ fàdúrà ẹ padà wálé àtèrè àtòjú owó ẹ kò dé láàyè ẹ wo eh. wọn ò ní fòkú yín sọwọ́ sílé o àmì o ẹ sì ní rákòbá eh, àmì ẹ ní tìtorí àìsàn kẹ ọyá nàìjíríà yá padà rárá o ẹ fínúfíndọ̀ wípé eh. ilé làbọ̀ sinmi oko ni. by then hmm. nàìjíríà ó ti wá dáa ẹgbà àwọn eléyìí alára wọn mọ̀ yá tí wọn náà ti wà òkè. alára <laughs> lára kọ́ ọmọ ìyá ọlọ́run sànú àní tí n bá ń gbọ́ tí n bá ń káyọ̀ wá pé Nigerians are rugged ruggedness ayé ah, ìyá ní ah, ẹni àríyẹ bá. ọlọ́mọ tún jẹ́ àmọ́ ìyàjú báyìí lọ ni. Ah, ok fine. ọlọ́mọ pè tí a ọlọ́mọ pè tí a rárá ẹni tí ń jẹ ìyá lọ́wọ́. àwa wà patriotic ni eh. àwa patriotic a nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ni patriot abolade patriotism patriot bayo faleke sa mo wá ọlọmọ wa jẹ́ kí patriotism ti àná àwọn tí wọ́n wà lọ́hùn yẹn náà patriotism náà ló gbé wọn lọ torí pé bí wọ́n bá wà ń lu yìí náà hmm. wọ́n ó tún dẹ́rù pọkàn náà ni. abolade eh, kò sí ẹ̀ síbi èèyàn tí lè ṣe patriotism bó o wà nàìjíríà ọbẹ gẹ bí ọmọ nàìjíríà irú ntọ́ sẹ́sì wo ní ìsìn irú ntọ́ sẹ́sì wo ní ìsìn patriotism ni o àìfúnyànjẹ́ mẹ́ patriotism ni o eh, patriotism náà ni ọlọ́mọ jẹ́ ọmọ ohun tí ó fi mú gbálẹ̀ tó lóyún ni tọ́mọ gbálẹ̀ láti ṣàlẹ́ǹjì lọ sí omi àdìo. bọ́yá èyí mọ̀ ẹ̀yin alágbàmú bí tí wọ́n ṣe ń lọ. díẹ̀ wò bọ́ ọba mú tán bọ́ mú tán bọ́yá òun náà mọ ìgbálẹ̀ ni àwọn àwò. tọ́lọ́ mọ darí ọkọ̀ ní. tí ọba ti ní fi ó fi nǹkan kan sí ọ kò lè fi nǹkan kan sí àwa onígbàmú náà. Hmm, ọ̀dà alágbàmú mi ó ti gba nǹkan mi mú. Ah. Abọ́ládé alára ọ̀mọ̀yà tó ń sọ ìmọ̀ bínú ẹnìkan fi hmm. ó pé àkíyèsí Nàìjíríà sí sí bá a ṣe ń ba lọ yìí ó ní bá a ṣe ń ba lọ yìí hmm. àfàìmọ̀ kó má jẹ́ pé ojúpọ̀nà ìrìn àjò kó má jẹ́ pé ìrìn àjò sí ojúpọ̀nà ọ̀nà Venezuela la mórílé. níbo inú ìwé ìròyìn ló wà o. ṣé pé bí bó ṣe ṣe wọn lórílẹ̀‐èdè Venezuela kọ́mọ̀jì pé irú bẹ́ẹ̀ lára wọlé. rárá. kí ló ń ṣẹlẹ̀ ní Venezuela Ze Venezuela bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Hmm ìṣẹ́ àti òṣì tí ń bá wọn fínra ó ní agbára ìdí abalẹ̀ pé bẹ́ẹ̀ ni kọ̀lẹ́gbẹ́ nínú èèyàn mẹ́rin ní Venezuela èèyàn mẹ́ta ni àjọ àgbáyé ṣàpèjúwe bíi akúṣẹ̀ tàìtàì nínú èèyàn mẹ́rin ọmọ Venezuela lásìkò yìí mẹ́ta nù wọn ní extreme tàbí abject poverty. ìṣẹ́ ti kárí nù. ní n ba kí ló sọ. ìṣẹ́ ti kárí nù. ìṣẹ́ kárí. ó ti kárí. fine wá wo Venezuela yìí àwọn ni orílẹ̀-èdè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tó lépo jù lágbàáyé petroleum <laughs> twenty fifth àwọn wá ní orílẹ̀-èdè kẹjọ nínú àjọ OPEC tí wọ́n lépo jù nínú àwọn ọmọ pé Nàìjíríà náà wà nínú àjọ OPEC uh-huh. tàjọ wà ń bẹ̀ tí wọ́n lépo jù uh-huh. ìlànà ìjọba táwọn olórí wọn máa ń lò fún ọ ní ìjọba táwọn ń pè ní populist eh, style láti jẹ́ kí aráàlú rò pé ti mẹ̀kúnnù ni làwọn ń ṣe tó sì jẹ́ pé ní ìdàkejì ìjọba ìlànà ṣàgbẹ̀ lójú yòyò èké ṣe ni wọ́n ṣèké ṣáájò mm, mm. òun ni eh, populist. ó sì pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń ṣàkóso ìjọba. nílùú àrèmọ́sí wọ́n mọ̀ èmi ò sọ o wọ́n mọ̀ fi hàn yín wípé tí yín là ń ṣe o tí yín là ń ṣe o ṣùgbọ́n kó ju ẹyọ kan lẹ̀ kó kí mẹ́rin bẹ̀rù yóò ju ẹyọ kan sílẹ̀ báyìí fún yín ẹ wà á bò ó ó kó mẹ́rin dàsẹ́ kẹ́. ó ti pa yín lẹ̀ tẹ́ mọ̀ hmm. populist tí ìjọba wọn lò lé wọn lórí ń bẹ̀ wọn ni owó wọn wá bàjẹ́ débi wípé béèyàn ọba mu kọ́ọ̀pù kọfí kan tó fẹ́ rà lọ́dọ̀ mẹ́tì lọ́hùn ó gbé béèlì owó méjì ló fi ra kọ́ọ̀pù tíì kan ní ibẹ̀ cash kí ló ṣe yín jò ní ìtẹ́rù owó ná. mamọ kò wò aṣọwó nígbà míì hmm. àwọn tó fẹ́ àwọn tó fẹ́ ṣèfò owó sí báńkì wọ́n lè tò láti bí ìwọ bí ring road kí wọ́n gùn kíkí òkú lọ. ìyá sì máa ṣe trade by barter bẹ́ẹ̀mi bá ṣe ẹ̀wà ní ìsìn ìwọ ògbé búrẹ́dì wá. kò sẹ́wà náà ni àtẹ̀wà ah. àti búrẹ́dì kò sí ńlẹ̀ mọ́ àwọn àtìkó ìyàn tó mú lóko wọn àwọn tí ń ṣàtìpó nù wọn wọ́n lé ní mílíọ̀nù mẹ́fà bí nǹkan. ijó ní ìtọ́ ń ṣe kìlọ̀ lórí hmm. people and places tán pé ìsìn ìlẹ́tàn àmọ́ mi sáwọn yìí bó lè yóò ṣe rójú òpó tó sọ fún yàn tí wọn ò tún mọ bu bẹ́ẹ̀ ló mẹwàá travel nísìn bí wọn bá gbé visa Venezuela lé lọ. yóò sáré bá yóò nílùú èbúyá. àní kó wọn sàtì ẹ ti kú o kó wọn sàtì ẹ kú òbí tó mòoru yìí ọwọ́ tó ń lọ síbi tó tún mòoru jù. ẹ wo Ọlọ́run kò ṣàánú o ìyẹn ni ìrìn àjò hmm. sí Venezuela ti ń sọ pé ọrọ̀ ajé wọn ó wá burúkú jáì débi pé epo ti wá dègún epo wọn tí wọ́n ní ara àwọn tó lépo jù lágbàáyé ni ó ti wá dègún kò nítumọ̀ kankan nu ayé wọn torí pé ńgbà tí wọ́n wà lẹ́yà wọn ọ̀yá wọ́n wà lọ́fà wọn ọ̀fà kan ńgbà wọ́n wà ní fọnáfọnṣu wọn ò rí iṣu kankan mú délé wọn ò lo ìlànà pọnmi ńlẹ̀ dòǹgbẹ ńgbà tí owó epo tó ń ṣe kẹ̀tíkẹ̀tí bíi bí ìgbà tí wọ́n ṣẹ́ṣó kẹ̀tíkẹ̀tí àwọn ìjọba wọn corruption ni wọ́n fi la epo tí owó wọn ò wá nítumọ̀ mọ́ now epo tí wọ́n tó ń gbé fáwọn oníbàárà lágbàáyé ilẹ̀ amẹ́ríkà ní olúborí oníbàárà wọn ilẹ̀ amẹ́ríkà lọ́dún 2019 bá pàwọn òrèpo wọn mọ́ o pé wọn àwọn ò repo wọn mọ́ torí sanction tí àwọn ẹni ọba sọ wọn dà bó ṣe dà ní kọ́kọ́ fi bú wọn ẹni ọba sọ wọn dà bó ṣe dà ní òkò fi bú wọn. ọ̀hún ayé sọ ẹ̀ dà wọ́n mi. bí bó ṣe ń sọ̀tàn ń lọ báyìí ọmọ rántí tíṣà wa kan ni nígbà ọba sọ ìtàn kan kí ni ìtàn yìí kọ́ wá o. Hmm. Hmm. Hmm. ó kọ́ wa pé ìròyìn tí ń bẹ nínú ìwé ìròyìn tẹ́nìkan sọ láàrin ìwé ìròyìn punch pé nàìjíríà lè padà di Venezuela bí ètò ọrọ̀ ajé wa bá ń bá báyìí lọ máníjà kan ní máníjà ń gbà kan ní Exxon Mobil má sì gbà wípé ààrẹ Tinubu náà ti ṣiṣẹ́ ní Exxon Mobil bẹ́ẹ̀ ni so ó lè bẹ̀rẹ̀ ìròyìn báyìí. ok ẹyin ẹ jẹ́ kí n sọ kinní kan náà hmm. ṣe rí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin òbí pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa hmm. ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ má máa sọ iye yín nù mọ́ o. Hmm gbogbo ohun tó wù kẹ́ kò nínú ilé hmm. gbogbo ohun tó wù kẹ́yìn àti dáàdì ó ti fà gbogbo bó wù kíta ó ṣe rí bó ṣe rí lọ́dọ̀ ẹ̀yìn hmm. ó rí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ ẹlòmíì o bẹ́ẹ̀ bá fẹ́ mú ọmọ fònà ẹ bá mọ̀ mọ́ jáde lọ síbì kan ẹ jẹ́ kí iye yín wà pẹ̀lú ibi tẹ́ ẹ dúró sí àtọmọ́ o hmm. ọkọ̀ ọ̀bá mú ọmọ kan gùn ní ìsàlẹ̀ ìjẹ̀bú láàárọ̀ tòní wọ́n fẹ́ fònà láti òfònà òdìkejì wọ́n bọ́ síbi àárín méjì tí wọ́n fi dá ojú títì hun bóyá fọmọ ojú ọwọ́ ọmọlẹ̀ lọ́mọ yọ ọwọ́ pọ́rọ́ yọ jáde ọlọ́nkẹ́ kòrí àbílí ni. lóde kọ́ áńgẹ́lì aláàbò nu áńgẹ́lì aláàbò dáàbò màlẹ́kà aláàbò ló dáàbò. bẹ́ẹ̀ bá mọ̀mọ́ lọ́wọ́ ẹ mọ̀ ju ọwọ́ ọmọ lẹ̀ ó rò pé bẹ́ẹ̀ sì funfun ní àkọ́kọ́ òun ó fò kejì ní. Hmm, hmm. ọlọ́run kó ṣàánú wa o. Hmm. tọ èyí tó tún jọ ká tó lọ abọ́ládé ìròyìn náà mo mọ̀ pé ń kàn án la èpè pọ̀ ìjínigbé tún ti bẹ̀rẹ̀ o kó má dẹ̀ mi pé alamist làwọn eléyìí alamist hmm. ìjínigbé ti bẹ̀rẹ̀ hmm. ìjínigbé láàrin ìlú ni mò ń sọ láàrin oh. Ìbàdàn láàrin Ìbàdàn láàrin ìgboro ilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ó kéré ó tóbi ó pọ̀ ó kéré èèyàn mẹ́ta ni wọ́n pè lórí aago yìí mi gangan tí wọ́n pè mí nínú ọ̀sẹ̀ tá a wà. ìwọ́n ti gbé lágbájá lọ. bẹ́ẹ̀ ni lánàá láṣálẹ́ àná ni wọ́n pè pé à láàrin ìfẹ́ inú fẹ́lẹ́lẹ̀ sí ọ̀nà bìkan wọ́n ṣàtúnjú ojú rẹ̀ pé bọ̀dá àwọn kan tí ọ̀kadà tí wọ́n jí gbé kìnnì kan pé bí ó jàjàbọ́ tí wọ́n ti lù ú tí ojú ti wú ẹ̀jẹ̀ kìnnì kan wọ́n wà ń pè kó wá dàbí tọ́ mọ̀mọ́ àbọ̀kànlè sọ pé láàrin kìnnì kan fẹ́lẹ̀lẹ̀ ní tèmi fi ń sọ eléyìí ni pé ọ̀rẹ́ wa tó ń jáde ńlé dágbére dágbére àsìkò ẹ̀ ẹ̀ mọ̀ ń bọ̀ ó ń bọ̀ hmm. ibo ló ń jẹ́ òun bọ̀ sọ bí òun lọ mọ́ sọ́ra rẹ ìyá mi a ní ànùmọ́nìdàrò. ànùmọ́dàrò. mọ́ sọ́ra rẹ di ànùmọ́dàrò. Hmm. ẹ̀yin tẹ́ ẹ bá sì wá jẹ́ ẹni tó ti kú òlàbí òbí tẹ́ ń dá gbé ibi ẹ bá ń gbé ẹ mọ gbégbé ayé kóńkó jabele ẹlẹ́yìn tẹ́ ẹ mọ̀ finú hàn pé bíbá ẹ ni mò ń lọ o torí pé lómi bá ti kó làbí òbí tó bá ti lọ rèé háyà lé ẹ ǹjọba tó ráyè ni ó tó pe òbí ẹ àwọn sì rò pé ń bẹ lálàáfíà bẹ́ẹ̀ni káwọn ọlọ́kadà ọmọ ti rú lọ bẹ́ẹ̀ni àbáwo eh, ni sọrí o ẹ̀yin ọlọ́kadà kọ́ o àwọn tó ń fọkadà dáràn wọ́n mọ̀ ti rú lọ wọ́n mọ̀ ti rú lọ. ìránṣẹ́ àṣetánì hmm. bẹ́ẹ̀ni àbí onímọ̀kra ìránṣẹ́ àṣetánì wọ́n ní wọ́n tún ti bẹ̀rẹ̀ o hmm. ẹ̀yin aláàbò àṣọ eléyìí láti pé ká dẹ́rù bàlú ẹ̀yin náà ẹ tún dìde ṣiṣẹ́ DSS ọlọ́pàá díẹ̀ lọ́wọ́ aláàbò púpọ̀ lọ́wọ́ àwa aráàlú o ẹ fura o ẹ mọ̀ rìn tìfura tìfura all right àwọn nǹkan tí wọ́n kọ sójú ìwé ìròyìn lóòrọ̀ tòní ọwọ́ àtòkà báyìí hmm. ẹ̀já lọ síbẹ̀ o wọ́n pàpà ti yọ̀ǹda o fún ayédàtiwa lọ́kì oríire ti pàpà jẹ́ tiẹ̀ báyìí bẹ́ẹ̀ ni o lọ́kì orí mi sàn orí mi sàn ayédàtiwa now orí lọ́kì ó ti sọre o ó ti mú lọ́kì orí mi sàn orí ẹ sàn o ayé ti wá gbé ayé da tiẹ̀ báyìí ayé da tiẹ̀ mm. ní ìpínlẹ̀ Ondo mm. wọ́n ní kọlọ̀rì mọ́ délé gẹ́gẹ́ bí gómìnà níbẹ̀. Mm. ìròyìn kan náà wà ń bí má bínú o èmi ń gbé nǹkan lu ni mo fi ń dẹ́rù ba ah, gbogbo ohun tí ń bẹ́ẹ̀ lẹ́yìn ni kò ní yíwọ́. Ah, bẹ́ẹ̀ bàjẹ́ ó yíwọ́. àbẹ́rẹ́ lomi ìbàjẹ́ mẹ́ <laughs> torí ayé yìí ò ṣeé dájẹ́. ìwọ lọ mọ̀ ààrẹ Tinubu ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olórí àwọn àjọ lájọ lájọ lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú aviation agencies èèyàn márùn-ún tí wọ́n léwájú àwọn àjọ ọ̀hún ni wọ́n ti dá dúró ìròyìn ń bọ̀ lórí ẹ̀. àwọn tó wà nínú àjọ ECOWAS wọ́n tún ti pàṣẹ báyìí láàrin ọ̀dọ̀ wọn bẹ̀ ni o wọ́n sọ pé àyàfi àyàfi àyàfi kẹ́ báyìí ni wọ́n wí fún àwọn ológun tó gbàjọba ní ilẹ̀ Niger Hmm, tó àwọn èèyàn sì ń wò wọ́n pé ẹ máa pàṣẹ níbi tẹ́ ẹ wà àwa ń ṣèjọba hmm. bá a ṣe fẹ́ ṣe ní nìjẹ́ báyìí ní ìpínlẹ̀ èkìtì wọ́n ní gómìnà ti yan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ méjìléní ọgọ́jọ one hundred and sixty two new aids. Hmm. ok wọ́n ti pariwo síta ẹ fi Kánú lẹ̀ kí ló dé IPOB ń dìrẹ́ bẹ́ẹ̀ Hmm. sí ààrẹ bọ́lá tinubu. wọ́n tiẹ̀ ní kí wọ́n fi ìtúsílẹ̀ rẹ̀ ṣe ọdún kérésì fáwọn. Hmm. tọ́ ẹ ètò ìṣúná ọdún tí ń bọ̀ twenty twenty four bá a bá pọ̀ ọdún tí ń bọ̀ náà ebóṣù tí ń bọ̀ lọ́dún tí ń bọ̀. àbí ètò ìṣúná twenty twenty four ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìpínlẹ̀ èkó borno àti ìpínlẹ̀ rivers ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí owó tó kù díẹ̀ kó pé tírílíọ̀nù mẹ́ta ààbọ̀ mà ní ètò ìṣúná tiwọn tí wọ́n fi gbọ́ bùkátà lò three point three eight seven trillion naira ní bọ́jẹ̀tì ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìròyìn yẹn pé ó mm-hmm. pọ̀ o ọ̀pọ̀ eh. pọ̀pọ̀. ní ìpínlẹ̀ eh, Rivers bákan náà ilé ìgbìmọ̀ asòfin wọn wọ́n ti fi caterpillar wọ́n ti wó lulẹ̀ wọ́n gágá báyìí mm. kí ló dé o ẹnìkan kan ò tí ì lè sọ àmọ́ àwọn yẹn kan wọ́n rò lọ́kàn pé ṣé ìṣèpá afẹ́ bà democracy jẹ́ báyìí <laughs> kí ló ṣe ilé ìgbìmọ̀ asòfin tẹ́ ẹ bí wó tó báyìí ṣé torí pé fanfa àbí kí n la á kàǹtí mẹ́mẹ́fin torí pé wọ́n yàwòrán rẹ̀ Hmm. sínú gbogbo òwe ìròyìn tó jáde láàárọ̀ tòní. ó lè ti máa sọ̀kò ilé bá ń sọ̀kò. ilé tó dúró gẹ́gẹ́ yìí wọ́n wọ́n yàwòrán ẹ̀ tó dúró gẹ́gẹ́ gẹ́gẹ́ yìí. ó lè ti máa lárùn kí kí wọ́n mọ̀ mọ̀. kéèyàn máa mọ̀. ẹ̀yin tí èèyàn máa fi wọlé pọ̀ ọlọ́kọ̀ sáré. bẹ́ẹ̀ ni o tí a bá fojú òṣèlú wò dáadáa. mi gbọ́. tí a bá fojú òṣèlú wò ẹ pé ilé ti tó láti wó. <laughs> bí wọ́n bá wo ojú òṣèlú sì yàtọ̀ sójú lásán. Ah, ah. ṣebí tí wọ́n bá sọ pé ẹ̀yin lẹ ilé ìgbìmọ̀ asòfin. bẹ́ẹ̀ lọ jókòó bẹ́ẹ̀ bá níbi jáde lọ́jọ́kọ̀ abẹ́gì. ẹ jẹ́ àwọn tajà o. ajá balẹ̀. This year, 2023, you've struggled and labored, yet your expectations and goals are not yet accomplished. Ó ti nàgà títí síbẹ̀ ọwọ́ rẹ̀ ò tí tẹ ohun tó ń fẹ́. Má sọ̀rọ̀ ìtinú nítorí kí ọdún yìí tó dópin, ìlérí Ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ. If only you can attend the five-day end of the year crusade holding at Methodist Church Okeado, Ibadan with the theme Ọlọ́run Alágbára, the powerful God. There be salvation, healing, deliverance, testimonies, prayers for breakthroughs and word ministrations by God's anointed servants. Evangelist Olúṣẹ́gun Adégbóyèga, Reverend Olúgbẹ́mi Fákànlú, the host, Very Reverend Yemi Oladele, and the chief host, the Right Reverend Simeon Olu Onaleke, Bishop, Diocese of Agodi, olórin ẹ̀mí ni Evangelist Títílọpẹ́ Adéògo àti Òkè Àdó Methodist Church Choir. End of the year crusade yóò máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti Monday December eleven títí di Friday December fifteen twenty twenty three ní Methodist Church Nigeria, Adéọlá Olùtọ́lá Road, Òkè Àdó, Ìbàdàn. Yíyẹ ni ọ̀dọ́ àgùntàn náà, hallelujah ẹ̀yìn ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàńkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé káyé mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ road ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ẹ dúró ní tóògì pàtógèétì ẹgbẹ́dá ní ìfẹ́rọ́ di ìbàdàn. ìṣòro alágbára ńlá ta gbé àkórí ẹ̀ ní àṣálẹ̀ àná. olúwa ló pa aláṣẹ fún òjíṣẹ́ rẹ̀. wòlíì màtíw akitimu jẹ̀bi. ọmọ bàbá aláàánú. wípé dídẹ́dẹ́ tó o bá ti wá ògùdọ̀ rà àánú ọlọ́run gbà friday kẹta ní oṣù kọ̀ọ̀kan ló máa ń wáyé friday ọ̀sẹ̀ yìí gángan ni àṣálẹ̀ àánú mi bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ mọ́jú ọjọ́ kejì yáyá bẹ́ẹ̀ ni wòlíì Matthew Akitibu jẹ̀bi yọ máa súre fún gbogbo èèyàn tẹ́ látàbẹ̀ bíríìjì wo road tàbí ilé ẹ bọ́ lẹ́ni tó kéètì ẹgbẹ́dá ní Ifẹ̀ road Ìbàdàn ẹ máa rí na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. Wait every art but with a total submission to the will of the Almighty God. The family of Ajua announces the passing on to glory of our beloved brother, husband, father, grandfather, uncle and friend. Nipa ìfẹ́ Ọlọ́run ẹni tí ó dá wa ni ẹbí Ajua fi kéde ìpapòdà bàbá, ọkọ, ẹ̀gbọ́n, olólùfẹ́ àti ọ̀rẹ́ wa. Mr Ezekiel Abiodun Adéjàre Ajua ẹni tí ó jẹ́ ìpè Ọlọ́run nílùú London nílẹ̀ United Kingdom ní Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2023 lẹ́ni ọdún méjìdínláàádọ́rin àṣálẹ̀ òní onígbàgbọ́ yóò wáyé ní Thursday ọjọ́ kẹrìnlá oṣù oṣù kejìlá ọdún twenty twenty three service of songs on thursday fourteenth december twenty twenty three at all saints church owódì estate owódì àpáta ìbàdàn by four pm ètò òsìnkú wáyé nílùú london ní friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún twenty twenty three ní green acres kema park cemetery eight twenty sidcup bypass jesus br seven six rr ezekiel adéjàre abiodun ajuwan is survived by wives children and grandchildren olùfẹ́ àti ẹ̀gbọ́n wa ezekiel abiodun adéjàre ajuwan máa sùn láyọ̀ olùgbàlà títí dọjọ́ àjíǹde gbogbo ẹbí àti ọ̀rẹ́ ló ń kéde. ọmọ akínà ọmọ barasẹ̀kẹ̀ òde ọmọ à ń lé nílé ó tún mọ́lé ọmọ à ń lé lọ́nà ó ń pàjùbà ọmọ yedeyede tó yóò ti lé ìyá rẹ̀ wá ọmọ ara palẹ̀ lóye oyè yí ọlá àjùwọ̀n ọmọ adébíyí samson adékànbí àjùwọ̀n àkànbí tún ń re o síkẹ́ẹ̀lì àbíọ́dún àdéjàre àjùwọ̀n. is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì. ojoojúmọ́ làwọn ń ya kẹ̀tíkẹ̀tì wá wo bàbá kérésì. ilé orin challenge no time to waste. èyí gangan ni ìdè báwọn èwe ṣe ń wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm náà ń jẹ̀bú ilẹ̀ màálù fọ́nìṣọ̀ àpò ìrẹsì òróró jẹnẹrétọ̀ tẹlifíṣàn fìríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ sẹ́bù kàǹkà ń gbà lọ́wọ́ santa tó ṣe iyebíye bíi wúrà àti fàdákà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí three thousand naira wò wọlé ọmọ kọ̀ọ̀kan gbogbo fàájì gbogbo eré pẹ̀lú nǹkan ṣeré ọlọ́kùn òjọ̀kan ọgbà bẹ́ẹ̀ làwọn òṣèré òǹkọrin adẹ́rìn ni àti àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm dúró sórí ìtàgé kan ṣoṣo ó ń ṣeré tasiya dáhùn èwe lára yájẹ́ káwọn òbí gan bá dọ́gba tọdún ìlékeńké lékeńká ẹ wá wọ̀nyí ká lé orin challenge ìbàdàn bó ṣe tẹ́rẹ̀ rẹ tó tẹ green bíi maracana stadium ní brazil gbogbo agbègbè ló ń ṣe yòdò yín dé dókítọ̀ yínká ayéfẹ́lẹ́ ọjà ló kí gbogbo èwe káàbọ̀ báwọn dọ̀wẹ́kẹ̀ ya fótò papọ̀ ẹ̀yin òbí alágbàtọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà wà. ẹ̀ka ìjọba alákòó òjọ̀ká àti ilé ìjọsìn lápapọ̀. ẹ má fẹ̀tọ́ àwọn èwe dùn wọ́n. ẹ wá kó wọn wo baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm. ẹn tí ò débí ò lè mọ bó ṣe ń ṣẹlẹ̀. ó pọ̀ tó wú ẹ̀ lọ ní three thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. ọlọ́run mọ́ láyé mi ògo rẹ̀ kì í ṣe tẹ́lómìíràn ibùdó jésù tó fẹ́ ju ayé lójú ṣe wọ́ndà. sábẹ́ máa jẹ́ mi ìpè akọni ìgbàgbọ́ tó rà àánú gbà. apostol doctor layemi ọmẹlẹ́dùnmarẹ̀ one. lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations. pẹ̀lú àkọsí ìpàdé ọjọ́ ìsinmi oníṣẹ́ndẹ̀ méje tá a pàkórí àní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle. bẹ̀rẹ̀ láti sunday november twelve. sunday november nineteen. sunday november twenty six. sunday december three. sunday december ten. sunday december seventeen. tó sì máa wá sọ lọ́jọ́ sunday december twenty twenty four. bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá wúrọ̀ lórí òkè ibùdó jésù city òpópónà ẹ̀rùmọ̀ ọ̀nà ìwọ̀sí ìbàdàn nìbàdàn. alárò apọ́sítò dọ́kítọ̀ ọ̀làyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba wán. wọ́n fi rẹ̀ yanu ìbùkún tó ṣe fojú rí. yáyé gbogbo ní kojíko ènìyàn lẹ́nu ni. ọkọ̀ fẹ́ máa wà látàwọn bí wọ́n yìí. miracle city ọ̀dẹ́yẹmí street liberty stadium òkè àdó ìbàdàn. tl oyesina mọ̀nàtọ́ ckc odò ọ̀nà. pápá ìṣeré tọkọtaya ìyànnẹ́rùmú zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. house. top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ẹ̀ńbà sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì ìjọ tún mọ̀ pé o tún lè rajà nílé iṣẹ́ top success nínú oṣù ẹ̀ńbà kó o sì tún tẹ́wọ́ gbà ọpọlọ fà. babambari ẹni tẹ̀dínwó ìdá ọgbọ̀n. tẹ́ ẹ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí ń lona. ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success tó wà lẹ́gbẹ̀ẹ́ mr biggs ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lórí ring road challenge ìbàdàn tó fi magasin cocoa house dùgbẹ̀ ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ wema lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ aláṣepé jẹ́ fún mi sà. aláṣepé aláṣepé aláṣepé orúkọ ńlá tí ọlọ́run jẹ́ nínú ìpàdé àdúrà ọjọ́ mẹ́ta mẹ́ta ní ọ̀sẹ̀ mẹ́ta fún oṣù mẹ́ta mẹ́ta ló tún wọlé fún ìgbà tí ó kẹ́yìn ní ọdún twenty twenty three aláṣepé nínú ìjọba csc city of joy àfin ìyanu off croton filling station ẹlẹ́rẹ̀ road awososo àpáta ìbàdàn monday ọjọ́ kẹrin sí wednesday ọjọ́ kẹfà ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kọkànlá sí wednesday ọjọ́ kẹtàlá pẹ̀lú ìṣòro alágbára ńlá ní friday ọjọ́ kàndógún ní ọ̀sẹ̀ kejì monday ọjọ́ kejìdínlógún sí wednesday ogúnjọ́ tí ó jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta ọjọ́ tuesday ní ọlọ́run aláṣepé ń dá àwọn tó wá ọmọ lóhùn ní aago méje àbọ̀ sí mẹ́sàn-án aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ àkórí aláṣepé ti oṣù kejìlá yìí ni ìwàláàyè ọwọ́ agbára lọ́rùn the living mighty hand of God nínú èyí tí olúwa yóò ti máa lo bàbá wòlíì Amos akíndélórúwá fẹ́mi pásọ eo ọláwúwo Pastor JO e o olúwapẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn fún ìyanu rẹ̀ akọrin ìjọ lady evangelist adéyẹmọ charlotte sax in Israel àti bàbá fọn creo ni yóò máa ṣíwájú wa nínú orin ìyẹn pásọ kọ́lábàdà Pastor john adégbòtolúwa pásọ ṣẹ́gun alọ́bàjá ni olùgbàlejò nígbà tí prophet aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepé jẹ́ olùgbàlejò àgbà nínú ìpàdé aláṣepé december yìí ìwà láàyè ọwọ́ agbára ọlọ́run yóò di mímọ̀ láyé rẹ ó yá níbẹ̀ ǹjẹ́ ìwọ ti ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ tó yè kooro nílẹ̀ yìí tàbí lókè òkun Atlas International Educational Consult Limited ní kọ́kọ́rọ́ láti ṣílẹ̀kùn ọjọ́ ọ̀la rere kí ìwọ náà lè ní àǹfààní sí àwọn ètò ẹ̀kọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga tí ó lókìkí fún ìdánimọ̀ lágbàáyé kan Atlas jẹ́ alábàáṣepọ̀ tó ṣe é gbẹ́kẹ̀lé ní wíwá ojútùú sí ìṣòro àti wọ ilé ẹ̀kọ́ gíga náwọn orílẹ̀-èdè bíi UK USA Australia Canada Ireland New Zealand àti àwọn orílẹ̀-èdè míì ní Europe gbogbo ìgbà ni Atlas wà lórí ayélujára fún èyíkéyìí ìrànlọ́wọ́ tẹ́ ẹ nílò. àwọn ikọ̀ wa ti òun ti alámọ̀ràn ètò ẹ̀kọ́ tí ó ní ìrírí yóò máa ṣe ìtọ́sọ́nà fún yín nípasẹ̀ gbogbo ìlànà láti pèsè ìrànlọ́wọ́ tó péye fún yín. ẹ kàn sí Atlas ní suite five b Rejoice Place opposite DB filling station Liberty Ibadan. email info at aiec.ng ẹ tún lè pè wá sórí àwọn nọ́mbà yìí zero nine zero seven four eight zero zero seven three zero tàbí zero nine zero one nine nine nine zero nine nine two yan Atlas International Educational Consult Limited láàyò láti ṣe ṣàwárí ẹ̀kọ́ àgbáyé tó yè kooro ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lálẹ́ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two agribus stop mọ́nàtà ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet proof blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n tún rajà níbẹ̀ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa lọ sí kékeré gbéra mi lómi ìgbé ayé yìí ló yẹ mi kẹrẹ tó dẹ̀ Legends are stories believed as fictitious, but they are true. One of such legends is the story of Yinka Yefele. Doc Productions, formerly Eda Theatre, presents Aye the Musical. The story of Yinka Yefele, written and directed by Shegun Olujobi Sr., managed by Babatomishi, featuring dance by Olatunto Simbaos. Aye the Musical. Date is Sunday, December 17th, 2023. Venue is Jogo Event Center, Ring Road, Ibadan. Time is 2 p.m. Regular 2000, VIP 5000. 10,000. VVIP 10,000. Sit on a table 20,000. And table for 10, 200,000. Get your tickets at Fresh FM and at BBT Lounge. Slots are available for sponsorship and advertisement. Call 0706 672 0706 672 0851. Media partners Fresh FM, Blast FM, Tiwantiwa Radio, Broadnet TV, Print Arena, and Lipix Photography. Aye, the musical. Don't miss it. jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán. ajá balẹ̀. dákun business partner mi <laughs> tó ń gbóhùn sókè láti nìkan níbi kíní kó lọ́sọ̀ ẹ̀yìn àti báyọ̀ kún ní business partner ni wa yes <laughs> business colleague ni wa professional colleague jọ ni wa nice doing hey, business hey, with him hey, eh, eh, eh. english. so ya kà á gẹ́gẹ́ professional colleague. colleague all right ah, ó english o ah. english wà nílẹ̀ o. ọmọ gbé gbági gbági àtijọ́ òun ibi tá a wa. ìbẹ̀lẹ́gbẹ́ àbájọ èbú ẹ̀ yanrantí ọlọ́run mo kó ẹ jẹ mọ gbọ́n ọmú. láì fẹ́ mi ní tọ́ mu mu mo sì lọ kó mi jẹ máa tàn mí. gbogbo abámu náà kọ́ ló lè mú omi àdúrà ó sì lójú àdúrà tí wọ́n ṣe sí i ṣe ṣe àdúrà tèmi kọ́ máa gbà lórí ẹni. àdúrà nígbà tó kọ fẹ́ máa lọ ní èkó àwa ti lọ mu omi babaláwo ní ọ̀la la mú. ẹ pé ẹnu ẹnu lẹsẹ fi kú ìgbèjú ọ̀nà pé ìyẹlẹ mọ̀ wò lẹ́yìn ẹyẹ àwọn kan yà. dákun ka ìròyìn jọ. all right oh my God alright ẹnìkan ti sọ pé bí nàìjíríà bá ń bá a lọ báyìí àfàìmọ̀ kí ọmọ jẹ́ pé ìrìn àjò lọ sójú pọ̀nà Venezuela ní ilẹ̀ yìí mórí lé o ìròyìn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ àjọ farabalẹ̀ kájọ méjì bora bí aṣọ kájọ gbọ́ ọ̀gá àgbà kan tó ti fìgbà kan jẹ́ ọ̀gá ńlá ní iléeṣẹ́ elépo àgbáyé tàmù sí Exxon Mobil Nigeria olóyè Ben Eche Ben Eche Kòwójú Uche tó fi sọ̀rọ̀ tó yí bóbó sígboro si ayé o inú ìwé ìròyìn tòní Punch ojú ìwé kẹtàdínlógún ẹ̀ tí wọ́n kọ ìròyìn yìí sí ni olóyè Ben Eche ni ó ti ń sọ̀rọ̀ pé Nàìjíríà nílò ìgbésẹ̀ kíákíá kó tó pẹ́ jù lórí ọrọ̀ ajé ẹ̀ kó tó di pé gbogbo nǹkan ó dojú dé po ó ní bí Nàìjíríà pàápàá àwọn aláṣẹ ilẹ̀ yìí bí wọn ò bá tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ ilẹ̀ yìí practical steps ló pé pé tí ì ṣe pé ìlànà ṣàgbẹ̀lójú yòyò àbí máa tara ẹni jẹ ó ní bá a bá tètè gbé ìgbésẹ̀ tó yí bóbó lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé nàìjíríà àjẹ́ pé elédùà yóò dóòlà wa tá a fi ní mórílẹ̀ ìrìn àjò orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Venezuela ní Eche tó tún ti fi ìgbà kan jẹ́ olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní Enugu òun náà ló sọ̀rọ̀ láti Enugu pé bá a bá sọ̀rọ̀ tẹ́nu yìí ya òun fẹ́ gbé ìkìlọ̀ kalẹ̀ fáwùjọ orílẹ̀-èdè Nàìjíríà Punch ló lọ rèé ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ní ijó òní nínú ọ̀rọ̀ Eche Eche ni ó jẹ́ nǹkan àbámọ̀ n tó kani láàjọjọ bí ìgbèyàn fi ìgúnpá sọ̀gànná wípé orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ kan náà àwọn orílẹ̀-èdè tí ń pọn po tó pọ̀ jù one of the largest producers of crude oil lágbàáyé ó ní nàìjíríà wà lè dá fọpo kan tó nítumọ̀ fún lílo abẹ́lé fáwọn èèyàn ẹ̀ ó ní àwọn sì mọ̀ ń tọ́fà ìjẹkújẹ àjẹbánu àti ìwà àjẹgúdújẹrá ti ń bẹ lẹ́ka epo òun ló fà á tó fi jẹ́ pé dòní olónìí pẹ̀lú bí nàìjíríà ṣe láwọn ibùdó òfọpo síbẹ̀ nàìjíríà ò répo kan fọ̀ kí àwọn èèyàn rẹ̀ kí wọ́n máa lò ní orílẹ̀-èdè yìí èmi mọ̀ pé kì í ṣe pé nàìjíríà ò lè fọpo àkànfọpo náà ni torí pé aláwọn èèyàn olórí pípé tí wọ́n mọ̀mọ̀ jinlẹ̀ nípa iṣẹ́ epo yìí a sì ní àwọn nǹkan àlùmọ́ọ́nì àti ọrọ̀ tá a lè fi gbọ́ bùkátà irinṣẹ́ tá a mọ̀ fi fọpo ó ní méjèèjì tẹ̀dá nílò láti lo àlùmọ́ọ́nì rẹ̀ tí í ṣe epo náà nù pàápàá bẹntiró a ní méjèèjì àmọ́ ìwà àbàjẹ́ tí òun ròyìn yìí òun gangan là ń jànú oníwo mẹ́sàn-án eléyìí tí ń bá nàìjíríà jà ó ní ẹ máa wò ó bàbá wa ń sọ pé kínní àmọ̀ wòran àmọ̀ wòran àfàìmọ̀ kó má jẹ́ pé ní tó ṣe orílẹ̀-èdè Venezuela òun náà ni yóò padà ṣe nàìjíríà tọrọ ajé ẹ̀ ó ní kí ló dé ná èló gan ni wọ́n ń tú ibùdó ìfọpo ṣe ó ní ẹ sì máa gbọ́ lọ́dọọdún pé wọ́n ti pọ́ owó burúkú burúkú owó tọgọbọì lójoojúmọ́ lóṣooṣù lọ́dọọdún ni wọ́n ń sọ fún wa lórí ìwé pé owó báyìí ó ti lọ sáwọn bùdó òfọpo wa àmọ́ tó jẹ́ pé àlọ́ owó la rí àràbọ̀ọ́rì kan níbi àwọn irinṣẹ́ tá a fi ń fọpo ọ̀hún tó fi dòní olónìí bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ṣé bó ṣe yẹ kí nàìjíríà wà ṣé bó ṣe wà nu ṣé bó ṣe yẹ kí ìyà ó máa jẹ àwọn èèyàn bẹ̀ náà ni ìyà ń jẹ wọ́n yìí ó ní àwa sọ̀rọ̀ àwa di ọmọ ẹlẹ́ran tí ń jẹ eegun bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ àwàdọ̀mọ aláṣọ tí ń wè kísà nípa epo bẹntiró tá à pè ní petroleum products yìí ó ní táwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe yàtàyòtò lágbàáyé láwọn ilẹ̀ aláwọ̀ funfun àtàwọn bí wọ́n ti mọ tí wọ́n ń ṣe epo bẹntiró tí wọ́n ní tí wọ́n fi ń jayé tí ayé sì ń ta sánsán faraàlú nù o ó ní àmọ́ bọ́rọ̀ wá bá èdè ti Venezuela ó ní tí àmọ́ pé Venezuela yìí àwọn náà wà lára àwọn orílẹ̀-èdè tí wọ́n ní epo jù àmọ́ ńgbà tí owó epo tó sì ń sá prapra lọ́jà àgbáyé tó ń rọ̀ sí wọn lápò bí òjò ó ní bálabàla àtiwá jẹgúdújẹrá táwọn olórí wọn náà ń ṣe owó òlu bí wọ́n ṣe ṣe nu ó ní ẹ lọ wo Venezuela lónìí àwọn orílẹ̀-èdè àgbáyé yòókù ti ń fi wọ́n ṣàdúrà pé ọlọ́mọdé ayé wa ó dàbí ayé Venezuela ìròyìn yẹn pọ̀ o kọ́mọdé àbẹ̀ pé ìròyìn ìjayà ló rẹ̀ lólùwà ẹ̀ wá fi sẹ̀yìn ní ọwọ́ ẹ lọ wo balance ẹ̀ ojú ìwé keje punch fún tòórọ́ yìí. alright bí gbogbo ìròyìn tó wà nínú ìwé láàárọ̀ tòní bó ṣe bá dé nù ojú ò lè fẹ́ fi wo eléyìí o etí wo náà lè sì fẹ́ fi gbọ́ ìròyìn eléyìí wípé nítorí ọ̀rọ̀ òṣèlú wọ́n ti bi ilé asòfin ti ìpínlẹ̀ Rivers wọ́n ti bíwó ní àná òde yìí o ó wáá jẹ́ pé wàhálà ti ń dojú kọ wọ́n ní àárín ìjọba àtàwọn tí ń ṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Rivers ó túbọ̀ ó ń pinyìnkì sí ní báyìí gbogbo òwe ìròyìn náà ló sì gbé jáde ọ̀rọ̀ lórí pé bo ni òfin fẹ́ gbà ó tí ó fi dá sí wàhálà tí ń lọ ní ìpínlẹ̀ Rivers lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń jírò lé lórí bí ilẹ̀ ṣe mọ́ lóòrọ̀ tí ò ní o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní wíwó tí wọ́n lọ rèé wo ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers báyìí tó jẹ́ pé àṣẹ ìjọba tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ Nàìjíríà sọ pé níbo là ń bá òṣèlú rè ní orílẹ̀-èdè wa àwọn olùgbé ní ìlú Port Harcourt lánàá àti àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ní Port Harcourt iná ni wọ́n jí ní òwúrọ̀ àná tó ṣe wípé kíkù gìrìrì ti katapila tí wọ́n fẹ́ fi wó ilé ni ló jí ẹlòmíì láti ojú oorun wọn nígbà tó gbé gàmúgàmú eyín rẹ̀ sókè báyìí tí ń kú gìrìrì tó mú apá àbìkan tí àwọn yòókù tí wọ́n ti eyín bọ̀ ní ẹ̀gbẹ́ àfi wo ngàgà bí wọ́n ṣe ń wo ilé asòfin nù ìgbà tí wọ́n máa kà wọ́n yóò tó bí àwọn katapila wọléwọlé bíi mẹ́wàá tí wọ́n rùdà sí ibẹ̀ lánàá eléyìí tọ́jẹ́ ilé asòfin táwọn asòfin tí wọ́n ti máa jókòó ìpàdé wọn ló tí wọ́n lo òbítíbitì bílíọ̀nù tí wọ́n fi kọ́ nígbà tí gómìnà Peter Odili tọ́jẹ́ gómìnà níbẹ̀ wọ́n ní kọ̀pẹ́ o ní nǹkan bíi aago mẹ́jọ lóòrọ̀ àná ibẹ̀ ti tẹ́ pẹrẹsẹ kó tó di pé bulldozer yìí ó wá bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ rẹ̀ wọ́n ní àwọn asòfin mẹ́rin tó jẹ́ pé ti gómìnà ni wọ́n ń ṣe níbẹ̀ pẹ̀lú ẹni tí í ṣe alága wọn Edison Ehie òun náà ni wọ́n sọ wípé kò sí nǹkan kan kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún ọbẹ̀ o torí pé ìdájọ́ kan láti ọ̀dọ̀ onídàájọ́ Danagogo lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ó ti sọ fún àwọn wípé àwọn sìré òfin ọ wà lẹ́yìn àwọn o láti máa jókòó gẹ́gẹ́ bí asòfin wọ́n ní pápápá wọ́n ti wá lówùrọ̀ àná wọ́n ti ṣe ní wọ́n ṣe ń gbígbéra tí wọ́n gbéra ó di gidi gan-an inú ilé ìjọba gangan ni wọ́n lọ wọ́n kú lọ rè jókòó ìyókù pàdé wọn láti gba àbá ètò ìsúná fún ti ọdún 2024 èyí tí gómìnà Siminalayi Fubara tó ń gbé bọ̀ wá fún wọn ṣùgbọ́n o àwọn asòfin mẹ́tàdínníọgbọ̀n etí Martin Samaiwulẹ tí ó kó wọn sòdí wọ́n ní òkú ọ̀rọ̀ ni wọ́n ń jù ní kàṣàgbà sí gómìnà Fubara wípé à èyí tẹ́ ẹ ṣe yìí yọ lẹ́yìn àti pé ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́nìkan mọ halẹ̀ mọ́ Káyọ̀dé wa àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò náà lọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ibi tí nǹkan ń lọ ní ìpínlẹ̀ Rivers báyìí tí wọ́n sọ pé à àwọn asòfin mẹ́rin tí wọ́n lọ rè ìjókòó yìí ìjókòó lẹ́gà ni làwọn náà jókòó báwo la asòfin mẹ́rin yóò sì máa gbé iṣẹ́ èèyàn bíi mọ́kànlélọ́gbọ̀n ṣe tẹ́sọ̀ pé òfin bẹ̀ lẹ́yìn yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ àtàkété wọ́n wò wọ́n pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ o wọ́n láwọn ò ní í gbè lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan àwò ibi tí wọ́n bá ara wọn dé o wàhálà yìí ó ti wá fọ́jú pọ̀ o nítòsí fàátọ́jẹ́ kọjá jùbọ̀ òun náà ní wípé àwọn asòfin mẹ́tàdínní ọgbọ̀n tí wọ́n jẹ́ pé wọ́n pọ̀n lẹ́yìn mínísítà fún olú ilẹ̀ wa Federal Capital Territory ìyẹn Ṣeun Wike gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers tí wọ́n jọ bínú kúò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó di jùà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress èyí gan-an ló jẹ́ kí nǹkan fọ́jú pọ̀ pọ̀jù láàrin bí ọjọ́ méjì sẹ́yìn ilé ìgbìmọ̀ ilé ẹjọ́ kan tó jẹ́ ilé ẹjọ́ gíga ní Port Harcourt ni ló sọ pé sẹ́ẹ̀rí arákùnrin ehie ìsìn ní alága ilé ìgbìmọ̀ asòfin ṣe wá rí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ọkàn rẹ̀ balẹ̀ bí ẹni ó rí gàárì wà pẹ̀lú omi tútù wọ́n ní ni èyí lọ́nfọ̀n ta wípé yes èmi ń tèmi o òfin bẹ lẹ́yìn mi àti pé ìjókòó tá a jókòó nínú ilé ìjọba awù bá a bá rí ibìkan jókòó sí ibìkan lásán lọ rèé jókòó tá a mọ̀ ṣe ìpàdé sáwà ní kí ìjọba kọ́mọ̀ gbé ìgbésẹ̀ ni bẹ́ẹ̀ bá níjọba ọmọ gbé ìgbésẹ̀ kí ni ẹ fẹ́ ká ṣe torí pé ní ọgbọ̀njọ́ oṣù kẹwàá ṣe bẹ́ẹ̀ ìrántí pé wọ́n ti ju àdó olóró kan gbáù sí ilé ìgbìmọ̀ asòfin yìí nítorí rẹ̀ ilé ń tí mi pẹ́kẹ́pẹ́kẹ́pẹ́kẹ́ ó sì dàbí ẹgbó ti di ẹgẹrẹ mi tì ká mọ̀ ọ̀ lọ jókòó ọ̀ràn síbẹ̀ ní la fi ní ká lọ wá ibòmí gómìnà sì fún aláyè ká lọ rèé jókòó ní inú ilé ìjọba hmm. ìròyìn ń gùn bí ìgbà tí wọ́n ń ya àwòrán sinimá èmi gan ṣe ń fọkàn bá bọ̀ ẹ fẹ́ kà yókù. aṣọ ah, tún kù. Ah, ogun pọ̀ o pẹ̀lú bó ṣe kàlákàbó yìí. ogun pọ̀ o torí fùbárà ti gbé bọ́jẹ́ẹ̀tì kalẹ̀ inú ilé ìjọba ló sì ti gbé kalẹ̀ eh. fáwọn asòfin mẹ́rin tí ń tẹ̀lé lẹ́yìn. pé ìyàhín ilé ọ̀hún ilé. ṣùgbọ́n mẹ́tàdínlọ́gbọ̀n sọ pé ẹ lè halẹ̀ mọ́ wa tó àwa wo sinimá yìí ibi tí wọ́n bàbá já. àdókòẹ́ ọlọ́run <laughs> yọ ṣàánú káìkàìkàì all right nípínlẹ̀ Ondo agbo òṣèlú ti paradà ńbẹ o torí pé ayédatiwa ó ti padà dé bẹ́ẹ̀ náà ni à ń kí tìlù tìfọn káàbọ̀ ṣe dáadáa lóde àti ń retí rẹ o ojú ìwé kẹrìnlá punch fún tòró òní ni mo ti fẹ́ mú yín wá sí etí gbọ̀nyìn o ọyẹ tẹ́tí ẹ̀jẹ̀ àjọgbọ́ wọn ni ilé asòfin ti ìpínlẹ̀ Ondo àná ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n ké tantan fáyé tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti gba lẹ́tà kan látọ̀dọ̀ gómìnà Rotimi Akérédolú tí ó ń jẹ́ kó máa yí àwọn gẹ́gẹ́ bí aṣòfin pé agbára ti di títaari ìyẹn agbára àṣàkóso ìjọba ó ti di títaari látọ̀dọ̀ gómìnà sọ́dọ̀ igbákejì rẹ̀ pé ká igbákejì rẹ̀ kó máa délé bí adelé gómìnà ní ìpínlẹ̀ Ondo deputy gómìnà kó tó di acting gómìnà Lucky Orímisàn Ayédatiwa wọ́n ní òun náà ni wàhálà òṣèlú ló ti wà ní gògóńgò ẹ̀ láti bí ìjọ́ bíi mélòó kan nígbà tí agbo òṣèlú ìpínlẹ̀ Ondo tó ń gbóná janjan mọ́ nídìí pàápàá lórí àga gẹ́gẹ́ bí igbákejì gómìnà bí àwọn èèyàn kan ní wọ́n rí nírí wípé ó fẹ́ máa dóoru mú gómìnà àti pé ó fẹ́ máa fira rẹ̀ pé ntí ọ̀jẹ́ bíi kí gómìnà ọmọ láǹfààní àti ṣe ìṣàkóso wọ́n ní èyí làwọn ẹ̀sùn lọ́lọ́kan ọ̀jọ̀kan táwọn olóṣèlú kan tí wọ́n fi ń kàn ní agbo òṣèlú bẹ́ẹ̀ náà làwọn tó mọ̀ nípa ìlànà òfin dáadáa tí wọ́n sì mọ̀ tí ìwé òfin Nàìjíríà ń wí ni wọ́n sọ wípé ẹ̀dúró náà kí ló ṣẹlẹ̀ gangan ná tó fi jẹ́ pé wọn ò lè fi ayédatiwa ṣe ìgbà adelé gómìnà tí ó mọ̀ sí ṣàkóso ńgbà gómìnà ò sí ń tòsí láti pàṣẹ àárẹ̀ ara eléyìí tí ń bá a fínra kódà ọ̀kan gbòógì nínú àwọn ìkànlú tọrọ òfin yé tinú tòde káyọ̀dé àjùlọ òun náà ní ké tantan fáyé pé a a a àwọn èèyàn ti fẹ́ máa lo àǹfààní pé kò sẹ́ni àátọ́ka sí tààrà bíi olórí ìlú londo wọ́n ti fẹ́ máa lo àǹfààní láti máa yí ìlànà buwọ́lùwé tàmọ̀ sí signature gómìnà láti máa fi wá nǹkan jẹ láti máa fi ṣe ní tí ọ̀dà nínú ìjọba èyí àtàwọn. No awuyewuye míì náà ló ń lo bẹ́ẹ̀ ló ń lo bẹ́ẹ̀ ní ń lo bẹ́ẹ̀ kó tó wá dìjẹta tí ìròyìn gbé wọ àná wípé tọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn gómìnà akérèdọ́lù ti kọ ẹ̀písítélì sáwọn ará nílé ìgbìmọ̀ asòfin ondo pé àwọn ń lọ sórílẹ̀‐èdè germany láti lọ rèé fún ara àwọn ní ìtọ́jú tó yẹ àwọn ó sì sinmi ń bẹ̀ dáadáa títí ara ó fi mókun wọ́n ní kí ni wọ́n gbọ́ ilé sí òun náà ni àwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn ayédatiwa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ ṣẹ̀ṣẹ̀ wípé à ọlọ́run ó ṣe o wípé lẹ́yìn ọ̀rẹ́yìn ìpínlẹ̀ Ondo yóò tún súnmọ́ wájú kódà pápákọ̀ òfurufú wọn ni kò gbèrò nígbà táwọn èèyàn ti lu ti fọ́n tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n ń kí lọ́kì orí mi sàn ayédatiwa káàbọ̀ padà sí ìpínlẹ̀ Ondo wípé tọ́ ọlọ́run ṣeun pé wàhálà àti gbogbo kùkù kẹ̀kẹ́ bìlísì yóò jẹrù kún gbàgbé lọ rèé sinmi níwọ̀n àgbà tó ti di pé wọ́n ló jókòó sórí àpèrè láti máa ṣèjọba lọ láti fáwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo ní n tí wọ́n ń fẹ́ nídìí ìjọba tiwantiwa àwọn alátìlẹyìn Ayédatiwa sì ṣe ládùá wípé lágbára lọ́wọ́ elédùá ara gómìnà yóò tètè mókun débi pé àwọn náà ó bá wa láyọ̀ àtàlàáfíà nípínlẹ̀ Ondo ìròyìn yẹn ni pé tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bí ìgbà agbẹ́kẹ̀rin jẹgbẹ́ wọn lù títẹ̀rù tó ọmọ gbàjọ lójú ìwé kẹrìnlá punch fún tòórọ̀ yìí. ọ̀dà nínú ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn olójú tókítókí tí kì í rí owó pàápàá lára àwọn èèyàn tí wọ́n wà lábẹ́ iṣẹ́ ìjọba tó jẹ́ pé nípasẹ̀ wọn náà ni orílẹ̀-èdè nàìjíríà fi ń pàdánù òbítíbitì owó ẹni tí wọ́n yàn sí ipò alága fún àjọ tá sí federal civil service lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ṣàlàyé o wípé àwọn ń sọ àwọn pòkì táwọn kọ̀ọ̀kan fi jófin báyìí nínú òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà alága tuntun fún federal civil service ọ̀jọ̀gbọ́n túnjí ọláọ̀pá ó ti ṣàlàyé pé iṣẹ́ àkọ́kọ́ táwọn ó ṣe ni pé àwọn ń dọdẹ àwọn pòkì tí ọ̀lọ́ràn gbọ́ tó yẹ pé wọ́n èrí owó sójú tí wọ́n máa fu ìwà àbàjẹ́ ó ní àwọn fẹ́ fi wọ́n jófin láti lè bá jẹ́ ẹ̀kọ́ àti ìkìlọ̀ fún ẹni ọba tó fẹ́ wo ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́pàá ló sọ̀rọ̀ náà lẹ́yìn tí àwọn oníròyìn tí wọ́n sí gàngán bò ó ní ẹ̀yìn ìgbà tí wọ́n búra fún un gẹ́gẹ́ bí alága Federal Civil Service Commission àtòun àti dókítà Musa Adamu Aliyu tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága tuntun fún ICPC Independent Corrupt Practices and Other Related Commission gẹ́gẹ́ bí àwọn ah, ṣe kọ sínú ìwé ìròyìn ààrẹ bọ́lá tinubu ló ti búra fún wọn kó tó di pé ìjókòó àpapọ̀ àwọn alákòóso lórílẹ̀‐èdè nàìjíríà pé yọ bẹ̀rẹ̀ ní àbújá nígbà tí ó mọ fèsì lérí ìbéèrè táwọn oníròyìn tí wọ́n ti ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn àjẹbánu ní ń bẹ nílẹ̀ báyìí kẹ́yìn ó tó dé báwo lẹ ti fẹ́ ṣe ó ní àhà tẹ̀rí ńgbà tí mo tiẹ̀ gbọ́ tí a sọ pé èmi ni wọ́n yàn báyìí ọlọ́kàn mi kù máa wò yes ọwọ́ tẹ̀ wọ́n ọwọ́ ti tẹ̀ wọ́n àwọn olójú tókítókí tí wọ́n sọ pé àwọn ọ̀lọ́ràn gbọ́ <clears throat> ó ní òun tòun o ó ń ṣetán o láti máa ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà àti àwọn agbófinró láti rí i dájú wípé àwọn dáwó kọ rere padà sí federal civil service ó ní dájú sáká o ó ní èèyàn tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè ó ní yóò máa dùn pé níbo leléyìí ti ṣubú tẹ̀ wá lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n sì dá federal civil service sílẹ̀ ó ní ipò ọmọlúàbí ni wọ́n fi dá sílẹ̀ àwọn tó dá sílẹ̀ gan ọmọlúàbí ni wọ́n àwọn tí wọ́n ti wà nínú ipò yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní federal civil service ó ní wọ́n mú ó kọ rere wọ́n fi sọ àjọ yìí ó ní àmọ́ yàtọ̀ sí ipò tá a bá báyìí gbówó dàálẹ̀ kọ gbẹ́rù ńlẹ̀ ni cash and carry pé ń lòkìkí federal civil service commission báyìí àti àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a gbọ́ tó ṣe pé ìwà àbàjẹ́ ni àwọn ò sì nígbà o pẹ̀lú àjọṣepọ̀ àwọn tó jẹ́ elétò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n gbà pé iṣẹ́ ti dé báyìí àwọn pòkí ìlàmọ̀ dọdẹ tá a kọ́kọ́ fi díẹ̀ jófin nínú wọn kó lè jẹ́ ìkìlọ̀ fún àwọn oníwà ìbàjẹ́ bàbá ọlá òpáì tí wọ́n yàn yìí hmm. kí elédùmarè kí ó tún fún wọn ṣe kó sì bá wọn ṣe bí o ti ń ṣe bọ̀ mm. ara àwọn tó yẹ ká mọ̀ pé ní father of civil service àti public service ní nàìjíríà ni bàbá yìí bọ́ bá wo àwọn reform iṣẹ́ ọba tí wọ́n ti ń ṣe láti gba tá a tẹ̀sẹ̀ gba òmìnira mm. ní àsìkò àwọn ológun pàápàá àwọn bàbá yìí ní ìjọba nàìjíríà lò láti máa ṣàtúnṣe tó yẹ sí iṣẹ́ ọba kó tó di pé iṣẹ́ ọba wá di bá mi mm. bí ó kì rẹ tí ó dà àlàjẹ́ pé èmi ò ní sí tí ó bo kọ bàbá mi jẹ́ àwọn bàbá ìyá àmọ́ bí wọ́n ti lọ wú wọn wá torí wọn ò fìgbà kọ̀ọ̀kan ṣe tí ó bo kọ bàbá tiwọn àti tira wọn jẹ́ àwọn lọ́wọ́ mímọ́ onínú funfun bí aha ẹ̀ mu. mo ní mm. interest láti wá tọpinpin ipò tí wọ́n mm. ṣẹ̀ṣẹ̀ fi bàbá yìí sí ni mo fi ní ọlọ́run ẹ bá bàbá ilé ìṣe o. mo ti ẹ̀ ń wò lórí ibì kan tí bàbá yìí ti ń sọ̀rọ̀ pé nǹkan tó burú jáì ni kí wọ́n sọ pé wọ́n ní yes àwọn àyè kan sí sílẹ̀ o eh, wọ́n ti wá ń ta wọ́n wá ti ń ta olóhùn rakati àti ẹ̀ ń ṣe òun ọba wọn wọ́ o. bàbá yìí sì rèé àwọn bàbá nù ọlẹ́dùnmarè kí ó fún bàbá yìí sí o. èmi máa ń rò pé béèyàn bá wà ní irú ipò ẹlẹgẹ́ báyìí hmm. kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ pọ̀ kò yẹ kéèyàn máa sọ̀rọ̀ pọ̀ eh, àwọn ẹni ibú bọ́ ọ bá sọ ṣé wọ àdúró dé ọ ọlọ́run ó dúró ti bàbá yìí ọlọ́run ó dúró ọ̀rọ̀ bàbá yìí kọ́lọ́run mọ́ kọ́lọ́run ṣàtìmọ́ sí ẹ̀rù bẹ̀dá pa ìjáyà ó kò lọ́rọ̀ àwọn ilé kọ́lọ́run mọ́ dẹ́rù bàyàn ni ọmọ awẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun sì ni bàbá òun political scientist àti public administrator ni wọ́n bẹ́ẹ̀ ni o bàbá ọláòpá ọlọ́run ó fún yín ṣe ẹ jẹ́ á lọ sí ojú ọjà bá a bá padà dé ìgbà náà lẹ́mọ̀ọ́ ti ń ṣe lẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. tipẹ́tipẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ ti ń léwájú nínú ohun gbogbo ṣèyí mákindé tún di gómìnà tán iṣẹ́ ìdàgbàsókè rẹ̀ yìí ó ń peléke sí ni mélòó gan la fẹ́ kà lẹ́ka gbogbo àmọ́ bí gbẹ́dúgbẹ́dú bá ń gbẹ́dú lọ́wọ́ gbẹnugbẹnu a sì máa ṣiṣẹ́ ọwọ́ wọn ọ̀rọ̀ ọgbà ìgbafẹ́ agodi garden táwọn tọrọ òye ń fòdì ẹnu sọ níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ málàyé ìdàgbàsókè tí ó bá agbègbè Agodi Garden ní kíkọ́ ilégbèé ìrọ̀rùn láti mú kíbẹ̀ owó yìí kópin ó sì dé bá ìwà ìjàmbá tí ń fìgbà gbogbo wáyé nínú igbó agejù tí ń bẹ ń bẹ láì gegi ibẹ̀ nígekúge tíbẹ̀ ó sì ṣe é rìn ní tọ̀sán tòru láì sí fòyà kankan ìjọba Ṣèyí Mákindé ò ṣetán àti wó ọgbà Agodi Garden tàbí kó kúrò níbi tó wà bí wọ́n ṣe ń pariwo iṣẹ́ ìdàgbàsókè ọ̀tun tí ó fẹ́ ibẹ̀ lójú pẹ̀lú àfikún àmúyẹ mèremère ló ń lọ lọ́wọ́ ń bẹ̀ ẹ má gbọ́ tẹ́lẹ́gàn o oníṣẹ́ ni ká kíkú iṣẹ́ ìkéde yìí ló ń dé sétí gbọ́ Ministry of Lands Housing and urban urban development. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀. in hallelujah ìtàkùn àjọ àti ìsìn ìdúpẹ́ orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò ọlọ́dọọdún ti wọlé dé o gbogbo ènìyàn bá wa fọpẹ́ fọlúwa lọ́jọ́ àlàmísì tọ́ọ̀sì ọjọ́ kẹrìnlá sí sátidé ọjọ́ kẹrìndínlógún fourteen to sixteen oṣù kejìlá ọdún yìí ni annual convention àti ìsìn ìdúpẹ́ thanksgiving service orí òkè ìmúsí àdúrà àti ìmúpadàbọ̀sípò mountain of prophetic prayer and restoration ministry convention program will commence by one to four p.m. on thursday and friday fourteenth and fifteenth december thanksgiving service hold on saturday morning sixteen december two by nine a.m. to twelve noon ọwọ́ olúwa finger of god àkórí convention àti ìsìndúpẹ́ tọdún yìí ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọlọ́run lọ́pọ̀ yanturu lẹ́ ó máa rí gbà lórúkọ jésù olùgbàlà kìrìsóre lórí òkè ìmúsẹ̀ àdúrà àti ìmúpadàbọ̀sípò tó ń bẹ lọ́pọ̀pọ̀nà tó lọ sílùú ìsẹ́yìn lẹ́yìn ilé iṣẹ́ ìjọba tó ń ṣe ọ̀dà títì ọ̀yọ́ state asphalt and quarry plant níkọjá ìlú ìjàyè ìjọba ìbílẹ̀ akínyẹlé wá síwájú olúwa kọ́wọ́ olúwa ó kàn ọ́ níbi convention àti ìsìn ìdúpẹ́ tọdún yìí àwọn tí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ètò yìí lọ́dún yìí ni evangelist oyedele joshua pastor michael olúkunlé àti prophet matthew oni àdúrà rẹ yóò sì gbà lórúkọ jésù. bá àbára ẹni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọ tílẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn As a landlord, if you have a good property manager managing your property, you'd have peace of mind. You make good money. You make more money and more money. <laughs> and then you can have more properties and make more money. Talk to us today and let's help you. Tuckware Edward Realty Company will recruit good tenants into your property, collect rents on your behalf, and remit rents to you within 24 hours. If any tenant has to be evicted, we shall go to court and evict the tenant tenant free at no cost to you. You build, we'll manage, you'll make good money. Talk to us today on 0815 225 0214 or 0815 225 0214 or visit our office at second floor Dickett House Ring Road, Ibadan. Tokwe Edward Realty Company Limited, property managers and consultants. bílù bá ń fìlò gbòlògbò tí nǹkan fararọlẹ̀ ka gbogbo fún tara alẹ́ tara oko ọkọ̀ dojú agbami ó ń fi dùgbẹ̀dùgbẹ̀ àti wá tẹ̀síwájú wá di kàyà nírú àkókò báyìí ojútùú àti ọ̀nà àbáyọ lọ́wọ́ ọlọ́run alátúnṣe ló wà ìdí nìyí tí ìjọ agbára jẹ́ tọ́lọ́hún alakudin islamiyat international lábẹ́ ìmáàmù àgbà kalifatulayi filiaride sheik dikurulayi agbára jẹ́ tọ́lọ́hún gawusu zamani kutuburo baani ṣe ń pe gbogbo ènìyàn pátápátá sí jáde ọ̀rọ̀ àwẹ̀ àtàdúà ọlọ́sàn méje òru méje pẹ̀lú àwẹ̀ ìjírà mùkẹ́yà tí máa ń wáyé nínú ìjọ wa lọ́dọọdún níbi tí ọlọ́run àlá ń fi àṣẹ dáhùn sí ọ̀rọ̀ wa pẹ̀lú kúfẹ́yàkún rẹ̀ lórí ilẹ̀ ìyanu kúmápàyọ́ olódò ìbàdàn àkórí ìtọ́dún yìí ìyọnu ọlọ́run ní agbára ìbùkún bẹ̀rẹ̀ láti sunday december seventeen twenty twenty three sí december twenty four ní àárọ̀ ọ̀sán àti alẹ́ mọ́júmọ́ lójoojúmọ́ wá darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn láti pe ọlọ́run ọba allah kó lè rọ òjò ìsìjábà rẹ̀ sórí inú ilé kọ̀ọ̀kan ẹ má gbàgbé tí ẹ bá ti bọ̀ ẹ máa bọ̀ pẹ̀lú ìtẹ́ ìkírun àdúrà gbogbo wa ni ó gbà inshallah. a tún ti gbede o ẹ wá bá wa ra o tí pọ́ǹpì ló gbede o wá bá wa. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọ̀rùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là ń one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba aráàlú ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ léṣe tí pọ́ńpì concept ó gbàrá ìsìn àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ńpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bonija ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. jingle all the way your number one ogbonge store foodco get tori to yarn una christmas time don come with plenty happiness join body with our gidigba deal chivita hundred percent juice na just seven hundred and forty-four naira ninety-nine kobo coca-cola pack of twelve two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo and we summer you with taste of christmas with Olandia evaporated milk one ninety gram with just three hundred and ninety-nine naira ninety-nine kobo pure heaven wine red grape seven fifty mil two thousand four hundred and ninety-nine naira ninety-nine kobo kò tán síbẹ̀ síbẹ̀ ò hàn sí àwọn ẹbí ará pẹ̀lú ẹ̀bùn hamper tó jọjú pẹ̀lú ẹgbẹ̀rún méjìlá àbọ̀. from twelve thousand five hundred naira. make you make this Christmas season a memorable one with our delicious food trays and snacks from five thousand five hundred naira. this promo runs from Wednesday thirteen go reach twentieth December terms and conditions dey o. grab your awoof goodies make the celebration dey spin and roll <laughs> kelele. Merry Christmas ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní garden mọ́tò victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Ìbàdàn ó tún ti yá o. ó ti ń rọ́kùnkùn kẹ̀kẹ́ mi gbóró títìtì. Pọ̀pọ̀ ṣíṣí gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá nù. Tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́nù kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. Àwọn ìwé a máa fò fayọ̀. Torí pé wọ́n ti mọ̀ pàmò a máa dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. Ní gbàgede ilé orin music house fresh fm challenge Ìbàdàn. Tọ́nu ìtura yàtọ̀ pínpínrin kéke pélékele kékeré kéka. Torí pé radio stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh five point nine tiwantiwa radio àti blast fm nineteen point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o ní gbàgede ilé orin music expression fm challenge ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún yìí tó gbẹ̀mú rẹpẹtẹ ó tẹ̀ sí máa mọ̀ púpọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́ yìí ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ̀ rabandẹ̀ bíi pọ́ọ̀tì ilẹ̀ plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀rì pọ̀jùra wọn lọ. àwọn ọmọdé a máa bá dọ́ta yín ká yín fẹ́lẹ́ yà fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀ àtàwọn adẹ́nibẹ́ kẹ́ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́ ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ níjọ ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́. ẹ jájọ múnú àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbọ̀wọ̀ wọ mọ́kàndínlógún oṣù kejìlá dísẹ́mbà twenty four nù yìí. yóò túbọ̀ làwọn ọmọ ọmọ rẹ bàbá kéré fẹsẹ̀ fẹm láàfin rẹ̀. mukulumu kẹ jara ọ̀tọ̀ iṣẹ́ ní fáwọn ọmọdé àtàwọn òbí tó mọ iye ọmọ. ẹ gbà kérésìmesì adúlé adún ọlọ́wọ́ adún alámọ̀ ìlú màrè ṣọpọ̀ ẹ̀ o. ajá balẹ̀. kó tó ka e, ọmọ nàìjíríà tí ìṣẹ́ ń ṣẹ́. èmi ìwà rí látàárọ̀. o ti rí nísìnyí. ṣé màá kà náà. Ah, ah, ah, bí wọ́n kọ́ ni. ok ok ẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà minister of defence alhaji abaka badaru ní àná ló sọ wípé iléeṣẹ́ tó rí sí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti sọ pé owó ètí wọn yà sọ́tọ̀ fún wíwọ́ bùkátà owó náà fún ọdún 2023 àti 2024 wọ́n ní láti lè rí i pé àwọn palẹ̀ rọ̀tìrọ̀tì àìfẹ̀dọ̀ lérí òróòró mọ́kò lórílẹ̀‐èdè nàìjíríà nípasẹ̀ ti àwọn agbésùmọ̀mí ni o ó ṣe àlàyé wípé ní tí ó jẹ́ káwọn sọ irú eléyìí iná ni pé owó tabua náà fi gbọ́ bùkátà fún ètò ààbò ní orílẹ̀‐èdè wa gẹ́gẹ́ bí àjọ orísun òròyìn orílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ṣe kọ́ bádàrú ló sọ̀rọ̀ náà jáde nígbà tí òun náà tó lọ rìn wáwíjàre lórí àbá ètò ìsúná fún ọdún 2024 níwájú àwọn asòfin wa ní Àbújá ó sọ pé iléeṣẹ́ tó ń bójútó ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti pinnu láti dájú wípé wọ́n gbọ́n àwọn agbésùnmọ̀mí kúrò ní orílẹ̀‐èdè wa Nàìjíríà ó ń torí pé gbogbo ibi tí wọ́n lúgọ sí ní àwọn ti ń tọpinpin táwọn ó sì rí dájú pé wọn ò rí bùbá kankan tí wọ́n gọ̀ sí ní orílẹ̀‐èdè yìí ṣùgbọ́n wọ́n ní ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ hmm. owó náà ní kẹ̀kẹ́ yìí rere hmm. owó làwọn fi gbọ́ bùkátà yìí ìyókù ròyìn hmm. ń bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune ó jáde láàárọ̀ yìí báńkì àgbáyé ti kéde mò ń bọ̀ olórí ti oníṣẹ̀déhùn ọlọ́mọdé àṣìṣe báńkì àgbáyé World Bank ti kéde pé iléeṣẹ́ NNPC kọ̀nà tán fọmọ Nàìjíríà lórí owó sọ́bsidì iye tá a rí nípa sọ́bsidì tí wọ́n yọ ń jò ní àti iye dọ́là tí ń wọlé World Bank ló sọ jẹ́ mú fẹ́rẹ́fẹ́ ẹ̀yìn iléeṣẹ́ iléepo orílẹ̀-èdè wa Nàìjíríà NNPCL òun náà ni báńkì àgbà ti báńkì àgbà àgbáyé World Bank ti fẹ̀sùn kàn wípé wọn ò nà tán fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iye tí wọ́n rí láti pàṣẹ sọ́bsidì tí wọ́n yọ lára Nàìjíríà àti owó ilẹ̀ òkèrè tá a mọ̀ sí dọ́là tí ń rogún láti pàṣẹ epo àti subsidy tá a yọ World Bank ní ẹ bá bá wẹnu lẹ̀ tá a wẹnu ọkọ́ ó yẹ kí subsidy tí wọ́n yọ lára ọmọ Nàìjíríà kó ti máa nípa rere ní ara àwùjọ ilẹ̀ yìí àti ọrọ̀ ajé rẹ̀ kódà wọ́n ní World Bank báńkì àgbà lágbàáyé tí ń bẹ ní Washington nílẹ̀ Amẹ́ríkà sọ wípé àwọn mọ̀ọ́mọ̀ ṣàgbéjáde ìtọpinpin ìdàgbàsókè àwùjọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọ́n wá wo ìdàgbàsókè ti orílẹ̀-èdè nàìjíríà nigeria development update fún oṣù kejìlá tá a wà ní december twenty twenty three tí wọ́n pè ní tí wọ́n pàkórí ẹ̀ ní àwọn ọ̀rọ̀ tí ń bẹ láwọn ibi kọ́lọ́fín kọ́lọ́fín fún àyípadà rere wọ́n ní lára ọ̀rọ̀ tí ń bẹ láwọn ibi kọ́lọ́fín náà ní owó tí wọ́n yọ lára owó epo tí í ṣe subsidy tíjọba láwọn ò san mọ́ fọmọ nàìjíríà tó sì jẹ́ pé owó yìí gbọ́dọ̀ máa rogún sí àpò ìjọba tó sì jẹ́ pé NNPCL náà ní bàjọba á gba àwọn owó ìjọ eléyìí dúró sẹ́gbẹ́ kan bó tiẹ̀ jẹ́ pé kọ̀pẹ́kọ̀pẹ́ ń jò ní ìní mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ yìí títún ṣe alákòóso fọ́rọ̀ ajé Nàìjíríà Minister of Finance àti Coordinating Minister of Economy Wálé Ẹ̀dùn Wálé Ẹ̀dùn ni ọ̀sánjò ní pé ìjọba Nàìjíríà ti ṣe tán láti lọ tọpinpin owó tí ń wọlé sí àpò nàìjíríà láti pàṣẹ nnpc ńbo ní nnpc ń kówó yìí sí ìròyìn yẹn pọ̀ ẹ jẹ́ kí n mójú mbẹ̀ ṣe wá rí ìròyìn ti pé wọ́n tún ti gbé ìṣẹ́ àti òṣì nàìjíríà lórí ìwọ̀n wọ́n ní ó kéré tán mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún ó lé mẹ́rin one oh four million ọmọ nàìjíríà ní ìṣẹ́ burúkú ló ń bá fínra ní àsìkò yìí lójú ìwé keje ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ yìí níbi tí wọ́n kọ ìròyìn ọ̀hún sí báńkì àgbà lágbàáyé World Bank ni wọ́n tún ti dé pẹ̀lú àbájáde ìwádìí alágbára kan fún sáà yìí tí wọ́n jábọ̀ pé ìṣẹ́ tún ti gògò ju ti tẹ́lẹ̀ lọ o rárá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní nínú àpapọ̀ gbogbo wa tá a wà nílẹ̀ yìí ó kéré tán ọgọ́rùn-ún mílíọ̀nù èèyàn ó lé mẹ́rin one oh four million ọmọ Nàìjíríà ní ọwọ́ ìṣẹ́ àti ìyà ti bà ní ìbàkúbà ju ti tẹ́lẹ̀ lọ báyìí o látàrí bí ìta ṣe rí ìròyìn yẹn pé ó máa ga báyìí o ẹ lọ gba balance ẹ ojú ìwé ìkeje ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí. àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé ó kúnnú ìwé bàbí ní òwúrọ̀ ti òní yìí ṣé o ti ka ìròyìn ti Nnamdi Kanu délẹ̀. rárá rárá a kò rí ẹ̀ mọ́ orí kan. all right ní ìpínlẹ̀ Anambra wọ́n ní ẹgbẹ́ àwọn tí wọ́n jà fẹ́tọ̀ ọmọnìyàn wọ́n ní wọ́n ti bẹ ààrẹ wa Bọ́lá Tinubu pé kó jọ̀ọ́ kó mọ̀ so nǹkan kankan mọ́ títú sílẹ̀ Nnamdi Kanu ọ̀ kúrò nínú àhámọ́ tó wà ń bẹ̀ ó ní bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ̀ wí a sì fi ọwọ́ òsì àfi fà á mọ́ra ni o wọ́n ní torí gbogbo pákáleke tó sì wà ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ní South East yìí wọ́n ní ara rẹ̀ òun náà sì ni ọ̀rọ̀ kánú èyí tí wọ́n mú sí gbẹ̀kùn èyí lọ́wọ́ àánú àtẹ̀jáde kan èyí tí comrade Vincent Ezekweme àti akọ̀wé comrade Chidimba tí wọ́n fi síta tí wọ́n sì fi kéde ní àkókò tí wọ́n ń ṣe àjọ̀dún ìkarùndínlọ́gọ́rin ti Universal Declaration of Human Rights ní ọdún 2023 tó wáyé ní St Andrew Odoakpu Onitsha nípínlẹ̀ Anambra comrade Ezekweme ló ṣàlàyé pé tí wọ́n bá tú Nnamdi Kanu sílẹ̀ báyìí ẹ wò ó kọ̀kọ́kọ́ ní paná ìpákáleke tó wà níbẹ̀ lásán ó ní yóò wá jẹ́ kí àlàáfíà kó tiẹ̀ wá jọba ọrọ̀ ajé yóò túbọ̀ gbérasọ níbẹ̀ ètò ààbò yóò fi ẹsẹ̀ rinlẹ̀ àwọn ìdúnkokò mọ́ ni pé kóńkà kò fìdí mọ́lẹ̀ yìí yóò sì dé òpin ó ṣe àlàyé wípé ojúṣe ìjọba ni o wípé kí ààbò kó wà fún ẹ̀mí àti dúkìá tó sì sọ wípé ojúṣe àwa aráàlú náà sì tún ni ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tí ìfọwọ́sowọ́pọ̀ bá ti wá látọ̀dọ̀ àwa kélókù tí ìjọba ò ní ṣe ojúṣe tiwọn àwọn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn yìí ni a sọ wípé àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ọmọ bíbí ẹ̀yà ìgbò méjì olóyè Mbazulike Amechi Professor Ben Nwabueze pé àwọn náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní bí ìgbà tí èèyàn yín gbàdo sẹ́yìn ìgbà ńlọ́bọ̀ sí etí ààrẹ muhammadu buhari òní títí táwọn èèyàn yìí tí wọ́n fi gbẹ́mìí tí wọ́n kú láyé tí ìrètí wọn tó sì já sí pàbó àgbàtà gara dá wọn hmm. ó wáá sọ wípé ní tàwọn náà táwọn wí kí ààrẹ tinubu kí ó fiyè dénú kó hmm. fọ ni kó jèbù rẹ̀ torí pé àwọn tí wọ́n jẹ́ aṣáájú fún ẹ̀yà ìgbò méjì táwọn dakọ̀ yìí bí wọ́n ṣe kékeré tí wọ́n yan yan yan tí wọ́n fi dágbére fáyé náà kọjọ́ ọ̀ kọ́mọ̀jẹ̀ kí ariwo tàwọn náà táwọn ń pa yìí kọ́mọ̀jẹ̀ kí ó já sí àsán ẹ̀ bá ní tú Nnamdi sílẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ fi ṣe ọdún kérésì fún wa ni gbogbo pákáleke tí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn ń bì ẹ wò yóò jẹ rodò lọ́ọ́ mi ni o. ok ajé àbálẹ̀ nìkan ni alára àgbà ìdá fresh one oh five point nine fm music house ọ̀nà làwa tẹ pẹpẹ sí o nínú ọgbà àjàrà tí elédùnmarè tí ó ti ń bá wa ṣe lẹ́ẹ̀kan sí i àmọ́ rírì ẹ̀yin olólùfẹ́ àti olólùgbọ́ kó tó di pa tẹ̀síwájú ẹjẹ́ ara yín létí pé bàbá kérésì fresh fm tiwantiwa rédíò àti blast fm ó ń tẹ̀síwájú lónìí o ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ wá dun àwọn ọmọ yín nú o. No nínú àyíká tó rọrùn ní wẹ̀lẹ̀múwẹ̀lẹ̀mú tó ta sánsán fún ìgbádùn ìgbádùn kẹlẹlẹ fàájì famiani fáwọn èwe wa bí wọ́n ṣe ń jẹ fàájì tí kùkù kẹ̀kẹ́ ìrọ́ kẹ̀kẹ́ kérésì àtàdùn rẹ̀ ti ń ta sánsán sí wọn ni wọ́n mọ̀ gba àwọn kànjàn kànjàn báyàn báyàn ẹ̀bùn eléyìí tí yóò jẹ́ ẹ̀bùn mọ́ni gbàgbé àárín ẹ̀ náà tún ní ìdíje oríire ráfù wà o tí wọ́n mọ̀ jẹ oríṣiríṣi àwọn nǹkan ńláńlá láti pàṣẹ bẹ́ẹ̀ abọ́ládé ọ̀dà ká tún rán àwọn èèyàn létí pé báago mẹ́wàá bá lù tá a dìde lórí àjà àbálẹ̀ ìsẹ́yìn yá àwọn èèyàn wa ti wà níkàlẹ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Fresh FM tiwantiwa àti Blast FM àjọṣepọ̀ òun náà ni ìjábọ̀ adé tí wọ́n fẹ́ dé ọba tuntun ní ìlú ìsẹ́yìn ọba Sefiu ọláwálé oyèbọlá adéyẹrí kẹta ajírọ̀tútù kínní bẹ́ẹ̀ ni òun náà ni ọba tuntun tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé tí wọ́n mọ̀ gbé ọ̀pá àṣẹ fún ní ìlú ìṣẹ́yìn lónìí sì ni tọ́ àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ míì tí àjọ fọwọ́sowọ́pọ̀ láti mú ètò yìí wá sí etí gbọ̀yìn láti rí inspiration fm jams uh, ah, highflyer one oh three point three nìbàdàn àti brave fm tó fi mọ́ àwọn iléeṣẹ́ bíi pensioners fm àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látago mẹ́wàá ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìyànnànà láti ibẹ̀hún àti gbogbo bí ètò ṣe ń lọ. a padà sínú ajá àbálẹ̀ wàyí o àjọ efcc alága àjọ ọ̀hún ti dírẹ̀bẹ̀ sáwọn orílẹ̀-èdè àwọn ibi tí wọ́n jí owó wa lọ wípé ẹ dákun ẹ bá wa dá owó wa padà ẹ ṣàánú wa ẹ ṣàánú ẹlẹ́dàá wa ìròyìn rèé o ní mọ́ńbé alága tuntun fún àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí tàmọ̀ sí àjọ EFCC ọ̀gbẹ́ni ọlá olùkóyèdé olùkóyèdé òun náà ló ti sọ̀rọ̀ pé à ń bẹ àwọn orílẹ̀-èdè àgbáyé níbi táwọn ọmọ nàìjíríà jí owó wa kan lọ pé kí wọ́n dákun kí wọ́n dá owó olówó padà ebi bá a bá mú eh, ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ àjọwọ́ ẹ̀ lẹ̀ owó tí wọ́n jí wá sọ́dọ̀ tí kì í sowó yín owó wa ni ẹ ṣàánú wa ẹ bá wa kó Olúkòyèdè ló pè pé níbi ètò pàtàkì kan eléyìí tó wáyé ní ilẹ̀ Amẹ́ríkà Atlanta ní Amẹ́ríkà òun náà ni ètò ọ̀hún ti wáyé tí wọ́n sì pé gẹ́gẹ́ bí ẹni tóun náà bá wọn dá sí tí ó kópa ńbẹ̀ ńgbà ọ̀rọ̀ kan láti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ dáàyè kan ó ní ẹ dákun ẹ̀yin orílẹ̀-èdè àgbáyé ẹ̀bẹ̀ lábẹ̀yìn àṣàkọ o a mọ̀ wípé àwọn karambà ní abojú tókítókí kòkòrò tó rorí ọ̀pẹ lọ rèé kọ́lé sí àwọn ọmọ nàìjíríà kan wọ́n jí owó wa wá sí àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèrè ẹ dákun ẹni tí owó wa bá ń bẹ lákàtà ẹ̀ ẹ bá wa dá padà o ọlọ́run la fi bẹ̀ yín o a nílò owó ilé o alága EFCC ní nàìjíríà ló dìrẹ́bẹ̀ sáwọn orílẹ̀-èdè àgbáyé bíi abọ́ládé bó bá mú tọwọ́ ẹ̀ tán ń tún mú ròyìn míì. ọ̀dà kó tóó di pé àtún mú mi ẹja lọ sí ẹ̀ka ìpolówó ọjà èyí tí mo fẹ́ kà òun náà ló ní ṣe pẹ̀lú kíkùnà tí àjọ INEC tí wọ́n kùnà láti fi ojú àwọn èèyàn tí wọ́n hùwà tí ọ̀dà lákòókò ètò ìdìbò wíná òfin wọn ni àwọn olóṣọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ìlòpọ̀ INEC níjà bẹ́ẹ̀. ajá balẹ̀ ó lè jó. Ooh la la! Sacrifice of praise, ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́ olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkí mi tìtì. ẹ káàsán ọ̀nkú ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré fi ẹrù ìránṣẹ́ sẹ́kọ̀ọ́ ni. èló ni. five thousand lówó yín. five thousand bíi ti báwo. Ah. ìyàwó ẹ jẹ́ ń júwèé bìkan fún yín iléeṣẹ́ alálùbáríkà kan bẹ Deo Demi Logistics wọ́n ń bá ní gbé ẹrù ẹrù yín ò ní bàjẹ́ tàbí kó dín bíi skin care products bags and shoes clothes cakes glass and sunshades phones perfume àti gbogbo nǹkan tó bá ti bójú mu pabambari ẹ̀ o ní ti fifty percent discount fún gbogbo èèyàn látàsìkò yìí lọ àtàwọn àǹfààní míì gbogbo onílé iṣẹ́ ẹ máa bọ̀ ẹrù táwọn èèyàn bá fẹ́ fi ránṣẹ́ one thousand five hundred naira láti ìlú Ìbàdàn sílùú Èkó bákan náà Èkó sílùú Ìbàdàn tó bá sì jẹ́ wípé doorstep delivery three thousand naira péré ni Pickup station nílùú ìbàdàn ó wà ní world oil ìwó road beside fanawọlé tìlú èkó wà ní oṣòdì park fún àlàyé whatsapp zero nine zero five eight zero four one eight one one tàbí zero nine one six five seven two zero seven four eight iléeṣẹ́ do demi logistics ló ní ìrọ̀rùn ti dé. yìnyín yẹ olúwa ọba tó dá wa sí. baby. ìbàdàn baptist conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli àti jordani reverend oyekola bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on thirty ní oṣù kínní twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as river jordan mount of capernaum and even as nazareth where Jesus Christ was born fẹ́yìntẹ́fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ yìí fitfly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ yìí fitfly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀. àdùpẹ́ ṣe gan-an Adupe ṣe gan àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdúpẹ́ ṣeun a mọ tẹ̀ ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 08098425876 Royal Guard disinfectant kill germs into ǹjẹ́ ẹ ti gbọ́ pé ibùdó ìtajà àjọkẹ́ plaza ti lalẹ̀ wù nílùú ìbàdàn ọ̀nà gbogbo ló já sí àjọkẹ́ plaza tó wà ní kọ́lápọ̀ ìsọ̀lá GRA phase two àgrígbọ́ stop mọ́nàtà ìwòrò ìbàdàn oríṣiríṣi ọ́fíìsì ló wà ń bẹ̀ àti ibùdó ìtajà tẹ́ tún ti lè ra gbogbo ọjà yín lẹ́dínwó ibùdó àjọkẹ́ plaza ni wọ́n kọ́ lọ́nà ìgbàlódé ọ́fíìsì kọ̀ọ̀kan ló sì níbi ìtura tiẹ̀ lọ́dọ̀ àyè gbọ́kọ̀sí láì ní wàhálà kankan wà ń bẹ̀ pẹ̀lú àwọn elétò ààbò tó dúró déédéé láti dáàbò bo ọkọ̀ oníbàárà àtàwọn tó wà níbẹ̀. bákan náà bulletproof blocks la fi kọ́ gbogbo àwọn ọ́fíìsì yìí a sì tún ṣe a sì ń ta bullet blocks tí ò nílò àti ra ọ̀dà kun inú ilé àti ìta lówó pọ́kú orí ọ̀fẹ́ lálẹ́lẹ́ yìí ẹ tètè máa bọ̀ kí wọ́n tó gbà tán o ẹ lè pè wá sórí zero eight zero two three six seven two eight six seven zero nine zero five one six eight four six zero one àjọkẹ́ plaza èmi náà ń sáré tètè tètè bọ̀ wọ́n gba ọ́fíìsì n ó tún rajà níbẹ̀. ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn ìwé bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní baba ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi jójíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìnní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ wo sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ bàbá kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo, alalala lólólo. ajá balẹ̀. èyí tó ṣẹ́kù ajá balẹ̀ fún ti ọ̀rọ̀ òní. àjàrawọ́ ni. àjàrawọ́ ló sì kù abọ́ládé ìjọba àpapọ̀ lọ sọ fún àwọn òṣìṣẹ́ eh, tí ń rí sí wọléwọ̀de immigrations nílẹ̀ yìí pé kì í ṣe kẹ́ẹ̀kan mọ́ iṣu passport fún aráàlú nìkan níṣẹ́ tẹ́ ẹ gbà o iṣẹ́ ìwọléwọ̀de bá wa mójútó ẹnubodè wa kí àwọn èèyàn tí ń wọlé níwọ̀kuwọ̀ sílẹ̀ yìí kí wọ́n má balẹ̀ jẹ́ lólúborí hmm. iṣẹ́ tẹ́ ẹ gbà o ìjọba nàìjíríà ti sọ fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de Nigerian Immigration Service nílẹ̀ yìí wípé lóòótọ́ araṣẹ́ wọn ni pé kí wọ́n máa fáwọn èèyàn ní ìwé tá a máa fi rìnrìn àjò nílẹ̀ yìí tá a mọ̀ sí passport ká sì rí i pé ó dọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà lóòótọ́ ara iṣẹ́ yín ni àmọ́ ètò ìjọlúborí iṣẹ́ yín ni pé kẹ́ ẹ máa bá wa mójútó àwọn ẹnu bodè wa lórílẹ̀ lójú omi àti lófurufú ń tà ń sọ fún inú ta ni ń sọ eléyìí o mínísítà gangan tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú olúbùnmi túnjí òjó òun náà ló sọ fún àwọn òṣìṣẹ́ tí wọ́n rí sí ìwọléwọ̀de nílẹ̀ yìí pé kí wọ́n ṣiṣẹ́ o kí wọ́n ṣe iṣẹ́ takuntakun àti gbogbo comptroller general deputy comptrollers general àti assistant comptroller general àti controllers gbogbo wọn pátá kí wọ́n dígìrì sáti dáàbò bo nàìjíríà kí wọ́n má tẹ̀yìn gbèrú wá nípa àwọn tí ń wọlé kí ìròyìn yẹn ọ̀pọ̀ Bọ́ládé. Yep mínísítà ètò abẹ́lé yìí olúmọ̀mí túnjí òjò ó dàbẹ̀ ń pé ara àwọn ọmọlúàbí tó níṣẹ́ ṣe nínú hmm. ètò ìjọba ni mí ìmọ̀ bóyá àwọn náà ti ń tọpasẹ̀ ìgbésẹ̀ rẹ̀ láti ìgbà tí wọ́n ti fi ṣe hmm, mínísítà. Hmm, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí èmi ṣe wòye mi ni pé ní ó bá jọ ọmọlúàbí ipòkípò tó bá wà yóò mọ hàn lára rẹ̀ pé ọmọlúàbí leléyìí wọ́n ní ká kọ́ ní wàhù kódà bí tí ń bẹ́nu ẹni gangan yes ọ̀tàn a à ń wà sí tí ẹ mọ sọ pé báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bàjẹ́ bọ̀ hmm. ká sọ wà òkà náà ká mọ̀ dára wọn hmm. a mọ̀ pé àwọn tó kọ wọn ń bàjẹ́ àwọn ọ̀nà ní <laughs> gbogbo àwọn ọba bàjẹ́ kọ́ bàjẹ́ ni ẹni ọba jọmọlúàbí yóò ṣe ń tó tọ̀ ọ wà nú àwọn tọjọ ọmọlúàbí tí mi tún jí òjò yìí kọ́ dàbẹ̀ pé ọlọ́run ti wá gbèrú ọ yọ ọ sọ̀ láyọ̀. àmì o wọ́n ti ké sí àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà pé kíkùnà tí INEC tó kùnà láti fojú àwọn àṣebàjẹ́ hàn kí ó sì fi wọ́n jófin látàrí wàhálà tí wọ́n bá dá sílẹ̀ lákòókò ètò ìdìbò wọ́n ní kì í ṣe nǹkan tó bójúmu ọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sọ wípé ibi tí ọ̀rọ̀ yìí mórílé kọ̀ dáa bí àjọ INEC ṣe fọ́ lẹ́rán tó sì ń wo àwọn èèyàn tí wọ́n ti hùwà àbàjẹ́ lákòókò ètò ìdìbò níran tí wọ́n wá fi ìyà kankan jẹ wọ́n lórílẹ̀‐èdè yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ lánàá níbi ìjókòó kan tí wọ́n ti ṣe àgbéyẹ̀wò ètò ìdìbò ọdún 2023 bá a ti ṣe bó ti lọ bó ṣe bọ̀ èyí tí àjọ tamọ̀ sí National Human Rights Commission NHRC làbújá tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ẹni tí í ṣe akọ̀wé wọn Chinyere Obiago ó sọ fún àjọ INEC ipe ẹ̀sìn nǹkan tọ́tọ́ lójú ọjọ́ ni èyí láti máa rántí yín nínú ìwé tó gbé kalẹ̀ níbẹ̀ tó ti sọ àlàyé ọ̀rọ̀ yìí pé ṣé bẹ́ẹ̀ náà wà ní gbogbo àwọn ìlànà ètò ìdìbò wa lọ́jà gara fún ọdún 2023 yìí ni ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n gbá mú akàngbọ́pọ̀ wọn tó ti ń rìn fàǹdà káàkiri ni iṣẹ́ sì ni ojúṣe ni lọ́jẹ́ fún àjọ INEC láti fi mú wọn dánrin òfin kẹlòmíì kọ́ńbà hùwà bàjẹ́ bẹ́ẹ̀ mọ́. tọ́ ọlọ́run kó ṣàánú ẹni fún ìròyìn ìrọ̀lẹ́ ayé tá à ń gbọ́ wọ̀n wọ̀n. abọ́ládé arábìnrin kan tọ́jọ́ mọ́ Borno ó ta ọmọ tuntun jòjòló rẹ̀ ní oh. mílíọ̀nù kan náírà láti fi fín láti fi ra egbògi olóró burúkú. ooo àwọn tí wọn máa fi wọn náà ní nǹkan kan wọn lè gbé ya wọn ta kò sí tí wọn lè gbé ta kò sí tí wọn lè gbé ta láti fi wá. tẹ́bá ní àtàǹpàkò rẹ̀ pé wọ́n fi fún ọ lówó tó fi rí nǹkan tó fi yóò ní wóge yóò ní wóge ibi tó burú dídé nù. àìṣá ni wọ́n pe arábìnrin wọn ní àìṣá tí ń ṣá ìṣákúṣá tá a mọ̀ sí egbògi olóró ló ti lọ rèé ta ọmọ ẹ̀jẹ̀ ọ̀run jòjòló ọmọ ọ̀sẹ̀ méjì two week old baby. kò kúkú ní purọ́ yóò lòun fẹ́ẹ́ fira tó ń fi fín ni. wọ́n nígbà ó débi tí ó ti rà tí ó ti gbogbo ohun tó lè tà ló ti tà láti fi fín wọ́n ní fàpẹ̀rẹ̀ ọkọ̀ tí ń lò ó ti tà láti fi ra egbògi olóró ńlá toró ti di bárakú addiction wọ́n nígbà tí ò hmm. sì rí nǹkan tà mọ́ ọmọ obìnrin ẹ̀yìn ọmọ jòjòló ẹ̀jẹ̀ ọ̀run ọ̀sẹ̀ méjì ó gbé ó sì lọ tà ní mílíọ̀nù kan náírà. ooo ẹ já sẹ́rí padà kúrò lórí gbogbo ìròyìn ìrọ̀lẹ́ ayé ẹ̀ máa gbọ́ lórí ọgbẹ̀nù tán tó bá ní ọ̀sán